bisimilahi alhamdulilahi wasalaamu ala nabiyina muhammad wa ala ali wa sahabi akínyìn lùgbọ́ wá lé káàbọ̀ sórí àkọ́tún ètò al-ilmu nurun ètò yìí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ní déṣe tí ìgbà wá ní ìkànnì yìí ní déédéé àkókò yìí ní gbogbo oṣù ramadan látìgbà tí a ti bẹ̀rẹ̀ abu sumaya murtada alim òní orúkọ mi imam sulaiman hamza wọ́n tún wà ń kalẹ̀ láti fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ náà lónìí gẹ́gẹ́ bí a ṣe ń bá a bọ̀ tẹ́lẹ̀ ẹni tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí òun náà ní àjọ tí a mọ̀ sí markasul kọlibu salim tí ó kalẹ̀ sí jọ̀ǹkú àmọ̀dáwójèrè ní ìbàdàn wa ń bí àjọ náà ọlọ́run bá kó bá a san ní ẹ̀san olóore lónìí ìmáàmù ó máa bá wa sọ̀rọ̀ lórí pàápàá kíni tọ́lọ́n torí ẹ̀ dá wa gan ká mọ̀ pé kí lọ́lọ́run dá wa sáyé láti wá ṣe ká lè mú ṣe pàápàá jùlọ nínú oṣù tá a tún wà yìí tóun bá tún kún ẹ̀kọ́ tá a ní bóyá ọlọ́run á lò láǹfààní fún wa láti tọ ojú ọ̀nà rẹ̀ ìmáàmù wa bisimilah. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu alhamdulilahi rabbil alamin wasalaatu wasalaam ala rasulillah wa ala ahlihi wa saxbatihi wa ala kulli man salaka maslakahu ila yomi diin adọ́pẹ́ fún ọlọ́wọ́ba àtọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ kí àti gẹ̀ fún anábà muhammad sallallahu alayhi wa sallam àti àwọn aráalé àti àwọn sọ̀hábà rẹ̀ ìkẹ́ àti àánú ọlọ́run kó masalai ẹnì kọ̀ọ̀kan wa náà gbé lẹ́ni pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bá subhanahu wa ta'ala a máa sọ̀rọ̀ lórí kókó tí ó ṣe pàtàkì púpọ̀ èyí tí a pè àkọlé rẹ̀ ní limadha khalaqana Allah kí ló fa gan kí ni díẹ̀ tí ọlọ́run bá subhanahu wa ta'ala ọba olówó wa tí ó fi dá wa tábà padà sínú al-Qur'an al-Karim ọlọ́ba ni wa ma khalaqna as-samaa wal-arda wa ma baynahuma baatila ọlọ́ba ní àti sánmà àti ilẹ̀ àti tí ń bẹ láàrin wọn ní gbogbo ẹ̀dá tọ́lọ́ ń dá pátá ọlọ́ni àdá wọn fún eré àdá wọn fún àìnídìí káwá rò pé sánmà àti ilẹ̀ àti tí ń bẹ láàrin ẹ̀ ọlọ́ọ̀bá kan dá wọn kankan wà bẹ́ẹ̀ náà ni ọlọ́ni dhalika dhannu alladhina kafaru irú èrò báyìí ẹni tó lè ronú àwọn kèfèrí òfin pẹ́ńtó bá òdodo ẹni tí làákàyè rẹ̀ tó bá pé kò ní wò pé nǹkan kan ń bẹ láyé tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kan dá kó kàn máa wà lọ láì nídìí tọ́lọ́wọ́n fi dá lọ sí pé kárò pé a kàn wà sáyé a kàn máa wà láyé lọ kò sí pàtàkì nǹkan kan tá a wá mú náà ju ká jẹ ká mu lọ ọlọ́ni kẹfẹ́rẹ́ ló lè ronú bẹ́ẹ̀ ló fi ṣe àlàyé fún wa ní suratu Muhammad ọlọ́ni walladhina kafaru ya'kulun yatamatta'un wa ya'kuluna kama ta'kulul an'am fan-naru mathwan lahum ọlọ́ni ẹ̀rọ àwọn akẹfẹ̀rí yatamatta'un wọ́n máa ṣe ayé níṣe pé kò síbòmíì táwọn ń lọ mọ́nà àjáyé lọ wọ́n máa jẹ gbádùn nígbádùn tó jẹ́ pé kò sí ní ìbámu sí bọ́lọ̀ ń ṣe gbé ìlànà ayé kalẹ̀ ó lè máa mutí ó lè máa ṣe zina gbogbo nǹkan tọ́lọ́ ń pèlè wà ní wọn ṣe ọlọ́ni wa yaquluna kama ta'kulu al-an'am wọ́n sì máa jẹ ní ìjẹ́ tẹranko fannaru mathwa lahum kí ló fà á tọ́lọ́ bá subhanahu wa ta'ala pe àwọn kèfèrí lẹ́ni tó ń jẹ̀jẹ̀ ẹranko tó ń gbé ìgbésí ayé ẹranko nítorí pé wọ́n ti kú lórí ìlànà tọ́lọ́run bá gbé kalẹ̀ ìlànà tọ́lọ́run gbé kalẹ̀ náà ni pé ó dá wa fún ìdí tó pàtàkì kan ni lọ́nà sọ pé fanáàrú máa fún wa láhùn látara pé wọ́n kú lórí ìlànà yìí iná ni ó máa jẹ́bi tí wọ́n dé sí kọ́lọ́n kó má sà sọ wa níbi iná ọlọ́run ọba subhanahu wa ta'ala tábà wá bí ni kí ni díẹ̀ pàtó tọ́lọ́run ọba àlekẹ́ ọ láti torí ẹ̀dá wa ibi tá a padà sí ọ náà nínú al-Qur'anul Karim nínú Suratul Dhariyat ọlọ́ọ̀bá ń sàlàyé fún wa pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́ọ̀bá ní mi ò dálè jànú àtẹ̀yìn àlásán bí kò ṣe kán lè máa sìn mí. àfọwàdọ Ibn Kathir rahimahullahu ta'ala nígbà tí ó ń tu àyà yìí ó ní ọlọ́ọ̀bá àlèkè ọlá sọ pé òun dá àwọn èèyàn khalaqtuhum li amurahum bi ibadati ọlọ́ba ni mo dá wọn kí n lè pa wọ́n láṣẹ láti sìn mí láàlẹ́ tí yá jí ilé ìhìn kìí ṣe tó kó mo bùkátà sí nǹkan kan látọ̀dọ̀ wọn ó tún wá sí pé pẹ̀lú ayé alukóránù yìí ntọ́lọ̀ ọba àdékẹ́ láti torí ẹ̀ dá wa ó náà ní ká lè sìn lọ tòótọ́ àwa láyé à ń sọ oríṣiríṣi àwọn nǹkan à ń lọ bí iṣẹ́ iṣẹ́ kọ́ lọ́n ti torí ẹ̀ dá wa à ń kàwé torí ìwé kọ́ ni ntọ́lọ́ ti torí ẹ̀ dá wa àwọn nǹkan yẹn àyàbániláyé ọlọ́run ni wàlá tansa nasibaka mina dunya ìpín rẹ mọ́ gbàgbé ẹ̀ láyé ká sọ pé à ń kọ́lé à ń ralẹ̀ à ń ra mọ́tò à ń ṣe dáadáa à ń fẹ́yàwó nínú àwọn àyàbá ayé nìyẹn ẹni tá a ti torí ẹ̀ gan tó jójúlówó ntọ́lọ́n torí ẹ̀dá wa ọ̀nà àníkàsán lọ́wọ́ níbà mùsùlùmí tọ́lọ́wọ́ bá sọ yìí wa ma khalaqtu lil jinna wal insa illa liya'budun àtàlìjànú àtẹ̀yàn mi ìdáwọn fún di kankan náà ju kí wọ́n lè sinmi lọ bákan náà nínú alukur'an alkarim ọlọ́wọ́ bọ́ ló wá ṣàlàyé fún wa pé ìjọsìn yìí òun náà ni asababul wahid òun náà ni díẹ̀ yọ kan ṣoṣo tó yẹ pé ọlọ́wọ́ bá ti torí ẹ̀ bí àwọn ànábì ọlọ́run tó yẹ torí ẹ̀ bí wọn dìde ká lè sin ọlọ́run lórí fi tẹ́yìn bá wo àkọọ́lẹ̀ alukur'an alkarim nínú àwọn àyà tọ́lọ́wọ́ bá ti ń ṣàlàyé nípa àwọn ànábì rẹ̀ tó ti lọ ìtẹ́mọ̀gbọ́ náà ni pé ẹ̀sìn lọ́wọ́ ọlọ́ba lòun rán ànábìwá lóhùn sáwọn èèyàn rẹ̀ kí ni sọ fún wọn ẹ ibùdó lọ ẹ máa sin ọlọ́run lọ subhanahu wa ta'ala kò sí kánú ànábì ọlọ́run tí ò jẹ́ pé ntọ́lọ́run ti torí ẹran náà ni kó wá ṣàlàyé káwọn èèyàn sin lọ́hùn inú al-Qur'an al-Karim ọlọ́ba ni walaqad ba'athna fi kulli ummatin rasula pàápàá àwọ ọlọ́run nínú gbogbo ọjọ́ kọ̀ọ̀kan náà láti rán òjíṣẹ́ sí kí ni iṣẹ́ ta fòjíṣẹ́ yìí á ní ibùdó lọ iṣẹ́ àkọ́kọ́ náà ni káwọn èèyàn máa sin ọlọ́run ẹ̀sìn ọlọ́run wàchítẹ́ níbo tọ̀gùt bákan náà ẹ jìnnà kẹ́ẹ̀sì yápa àwọn tọ̀gùt àwọn afáà ní tọ̀gùt nítaǹpẹ́ ní tọ̀gùt òun náà ni kullu ma ubida min dunillah gbogbo nǹkan míì táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run ẹ jìnnà sí nínú ìtumọ̀ kan tí tọ̀gùt ni ó túmọ̀ sí pé tó ń jẹ́ ìjọsìn òun náà ni ká mú ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan lẹ́ni tá a máa sìn ká jìnnà sí gbogbo nǹkan míì tó bá ti yàtọ̀ sí ìjọsìn tọ́lọ́run ọba subhanahu wa ta'ala ilé ìlú jẹ́ pé tá a bá wo àkọọ́lẹ̀ abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu nígbà tó ń ṣàlàyé fún wa ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ayé anabi wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí anabi kọ lẹ́tà sí kan nínú àwọn ọba ayé ọba yìí wá ń gbìyànjú àti wádìí nípa anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn tó wá pè níjọ́ náà lọ́hùn láti wádìí ọ̀rọ̀ lọ́dọ̀ wọn tí wọ́n jẹ́ ará mẹ́kà tí wọ́n wà nílùú rẹ̀ ọ̀nà ni abu sofiyan radiyallahu ta'ala anhu abu sofiyan yìí ó padà gba islam nígbẹ̀yìngbẹ̀yìn nígbà tí ọlọ́run bá gba ìlú mẹ́kà fanabuwa muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n níjọ́ tí ọba yìí ń bí léèrè nípa anabuwa muhammad nínú ọ̀tá tó lágbára fanabuwa muhammad la abu sofiyan wa kódà ó gbà lérò pé tí kì í bá ṣe pé káwọn yòó mọ̀ máa kàkọ́ lẹ́kùn ti parọ́ máa nàbí wa Muhammad òun ò bá sì parọ́ máa ń jọ́nà lọ́dọ̀ ọba yìí ọba yìí wá ń bílẹ̀ rẹ̀ pé bimadha ya'murukum ànábì ọlọ́run tẹ́ ẹ lé tẹ́ ń lé kó tẹ́ ń lé káàkiri tẹ́ ń gbógun tì í àtàwọn tó tẹ̀lé e, kí gan ni pàtó ti pa láṣẹ níjọ́ náà ma ó níta náà sọ ẹ̀sìn lọ́hùn ẹ má pa nǹkan kan lórogún pọ̀ mọ́ lọ́hùn sísìn lọ́hùn náà ni nǹkan àkọ́kọ́ tánàbí sọ fún wọn tó dìjà láàrin wọn wọ́n là tó ṣekú bí iṣẹ́ ẹ má pa nǹkan kan lórogún pọ̀ mọ́ lọ́hùn ó ní wàtúrókò máa àbá ọkùn ẹni tí àwọn bàbá yín bá sì ń ṣe lókùrú ìgbà tó bá yẹ takòtò ọlọ́run tó takò lànà tànàbí wa Muhammad sallallahu alaihi wa ẹ parọ́ lànà bẹ́ẹ̀ tì ó wá tẹ̀síwájú wàyà múrùnàbí sọlá ànábì ká máa yọ zàká ó ní ká máa ṣe dáadáa ká máa dàbí pọ̀ ká máa sòdodo ó bẹ̀rẹ̀ sí ká oríṣiríṣi dáadáa tánàbí ń ṣàlàyé fún wa ọba yìí nítọ́ àwọn ànábì ọlọ́run irúṣẹ́ tí wọ́n máa ń jẹ́ náà lélẹ̀ ṣùgbọ́n tá a fẹ́ lò níbi ẹ̀rí níbẹ̀ ó ní pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tó pàtàkì jù nínú tọ́lọ́wọ́n bá fi ràn òun náà ní kó pò lọ síbi ìjọsìn òun náà sì ní kó kó tọ́lọ́wọ́n bá fi ràn lọ́wọ́ bá fi sọ fún al-Qur'an al-Karim wa'budu Allaha wa la tushriku bihi shay'a ọlọ́ni ẹ máa sin ọlọ́run ọba ẹ gbọ́dọ̀ pa nǹkan kan pọ̀ mọ́ ọlọ́run lórogún ẹ gbọ́dọ̀ ro nǹkan kan pọ̀ mọ́ ọlọ́run nínú ìjọsìn yín eléyìí ni tọ́lọ́run ọba ti torí ẹ dá wa ni ló ti tẹ̀rí ẹ gbé àwọn ànábì rẹ aleyhimu salatu wa salam khususan wa muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́ ti torí ẹ dá torí ẹ tàbá ìjọsìn náà lọ́lọ́run ti torí ẹ̀ gbé ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́run ti torí ẹ̀ gbé dìde kó wá jíṣẹ́ fún wa kó júwe fún wa kó wá fi ọ̀nà jọsìn hàn wá kí wá là ń pè ní jọsìn àwọn àfọwọ́ ní mẹ́sìn wọ́n ní tá à ń pè ní jọsìn òun náà ní tọ́ àtúnlá mímọ́ tẹ̀lé ọlọ́run mímọ́ tẹ̀lé lànà ọlọ́run bímú ti thali ma amara Allahu bihi ala alsinati rusul pẹ̀lú ká máa mú ṣe gbogbo ntànà bí ọlọ́run bá pàṣẹ ká tẹ̀lé ìlànà tọlọ́hún ní ìtẹ̀lé tànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam lójú ọ̀nà tànàbọ̀ Muhammad ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀lé tọlọ́hún lẹ́ni ṣùgbọ́n kì í ṣe lójú ọ̀nà tànàbọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wasallam lórí ànábì fi ìlànà kalẹ̀ ìlànà ànábọ̀ Muhammad là ń pè ní sunna lílo sunna láti fi sin ọlọ́run ọba subhanahu wa ta'ala títẹ̀lé ìlànà tiẹ̀ láti fi sin ọlọ́run òun òní sọ́lù kama ra'aytumuni usalli ẹ máa kírun gẹ́lẹ́ bẹ́ẹ̀ bá ti rí mi tí mò ń kírun ó tún wá gbogbo ń tá ṣe lórí irun wa ó gbọ́dọ̀ wà níbàámu sí ń tá ànábì Muhammad máa ṣe ẹni ó fi jẹ́jọ́ sí níwájú ọlọ́run ànábì khudhu anni manasikakum ànábì tẹ́ bá ṣe hajj ẹ ṣe hajj kẹwà wò kọ́ọ̀sì ṣe hajj lọ́dọ̀ mi ọ̀rẹ́ tí ó jẹ́ hajj tọ́lọ́ bó tẹ́wọ́ gbà òun ní tó bá ti wà níbàámu ti súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà làwẹ̀ tá a wà nínú ẹ̀ yìí tí a bá gbà àwẹ̀ bá nàbí tí máa ń gbà àwẹ̀ ìní ò fi já sí jọsìn lọ́dọ̀ ọlọ́run tó fi máa dékè ìrántí ọlọ́run ọba yẹn tó dáa púpọ̀ ni ṣùgbọ́n tí a bá rántí ọlọ́run kódà látàárọ̀ tilẹ̀ fi sùn ṣùgbọ́n rántí ọlọ́run yìí ó wá takò ọ̀nà tánàbí sallallahu alayhi wa sallam tí máa ń gbà rántí ọlọ́run irú rántí ọlọ́run bẹ́ẹ̀ inú hadithi ti yàwá aisha radiyallahu ta'ala anha anabi man amila amalan laysa alayhi amruna fahuwa raddun hadithi ma muslim anabi lẹni tó bá ṣiṣẹ́ èyíkéyìí tó bá dáṣe fún rẹ̀ tí kò sí nílànà òun anabi wa muhammad ọlọ́run ní gbàrú sẹ́bẹ̀ lọ́wọ́ ẹ̀ àṣetán pé níjọsìn òun náà ni pé gbogbo tá a fẹ́ ṣe nínú sẹ̀mí wa ká ṣe kó wà níbàámu bọ́lọ́run bá ṣe gbé kalẹ̀ fanabu muhammad sallallahu alayhi wa sallam bóyá tá à ń sọ yìí bóyá ó jẹ́ ìjọsìn àfaraṣe ni bíi ká kírun ká gba àwẹ̀ ká lọ sí hajj ká yan nàfílà agbọ́dọ̀ ṣe lè kásàdíkiri agbọ́dọ̀ ṣe lè ní gẹ́lẹ́ bànàbí ti ṣe sọ́lá sọ́lá kó lè bàjẹ́ tọ́jú àwọn àjọ ọlọ́run kó lè bàjẹ́ síjọsìn bẹ́ẹ̀ náà ìní ìjọsìn àfọkànṣe ìjọsìn àfọkànṣe náà agbọ́dọ̀ sí níbàámu muhammadu sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe ṣe inú òfin jẹ́ tẹ̀wọ́ gbà níwájú ọlọ́run torí ẹ̀lànà ìbọn Muhammad sallallahu alayhi wa sallam ló sọ pé man ata'ani dakhala al-janna gbogbo ẹni tó bá ti fi gbogbo òṣèṣe ẹ̀ ìgbàgbọ́ ẹ̀ ìrìnsí ẹ̀ ìṣesí ẹ̀ tó bá fi tẹ̀lé mi ànàmì dakhala al-janna ẹ̀rọ máa al-janna lé níbẹ̀ ọ̀jẹ̀ nítorí ẹni ẹ ló ti sin lọ́hùn bọ́lá bá ṣe gbé kàlífà nàbí wa Muhammad sallallahu àdékèrè ni mo ní ká ṣe bákan ni tó gbé síbòmíì ààwẹ̀ ni mo ní kẹ́ gbà bákan ni tó gbà bá mi ẹ̀rùn ni mo ní kẹ́ kí bákan ni tó kí bá mi fakọ̀dé àbá irú ẹni báyìí ló ti kọ̀ ló ti hànà fún rẹ̀ láti là àlìjánà kọ́lọ́n kó má ṣàṣeyàn ní kọ̀ọ̀kan wa kó má ṣàṣewálẹ̀ tí ó tẹ̀lé sunnah Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó má ṣàṣewálẹ̀ tí ó rí ọlọ́run ọba sìn asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. àní jù báyìí lọ lórí ètò ìléni ìyókù tún di ọ̀la pẹ̀lú àánú ọlọ́run ìta gbọ́ ọlọ́run jẹ́ òṣèlú aláǹfààní assalamu alaikum